الحمد لله رب العالمين الرحمن الرحيم الملك الديان نحمده على جميع نعمه علينا ونشكره على ما فضلنا به على كثير من عباده تفضيلا والصلاة والسلام الأتمان الأكملان على خير الأنام نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين عباد الله السلام عليكم ورحمة الله وبركاته لن ìdúpẹ́ fún Allah àtọ̀rọ̀ àlékún ìkẹ́kẹ́ fún òjíṣẹ́ ńlá Muhammad alayhi afdalu salat wa azka at-taslim ìtẹ̀síwájú lórí àwọn àlàyé tí a ń ṣe pẹ̀lú àwọn ọjọ́ tí fi lóore jù nínú gbogbo ọjọ́ ayé láti fi ṣe ìjọsìn. Al-yawm, yawm ath-thani òní ni ọjọ́ kẹjọ ayyaman ma'lumat àwọn ọjọ́ tí ó ju ọjọ́ mẹ́wàá ìlọ náà ni òní ni ọjọ́ kẹjọ ọ̀la ni ọjọ́ kẹsàn-án tí í ṣe ọjọ́ àràfà ọ̀túnla òun ni ọjọ́ kẹwàá tí í ṣe ọjọ́ ọdún Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walilayi alhamd abẹ́olúwa ọba allah ọ̀sàjẹ́ gbogbo wa ká sọdún kó baraka ilé àti ẹbí àti ìlú àti gbogbo gbìyànjú ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ìrántí tí a pè àkíyèsí sí láàárọ̀ yìí òun náà ni àwẹ̀ ọjọ́ àràfá ọjọ́ ọ̀la gbogbo èyí tí àwọn ọmọ ya kọ̀ọ̀kan tí wọ́n ti ń ṣègbìyànjú bọ̀ látẹ̀yìn bẹ́ẹ̀nu ẹni tó ṣe pé mẹ́wàá ìwà alákọ̀ọ́kọ́ yìí olúwa ọlọ́run ìbẹ́ẹ̀nu ẹni tó ṣe pé ọ̀sá gbìyànjú tiraka bóyá mẹ́ta náà ni bí márùn-ún náà ni bí mélòó náà ni bẹ́ẹ̀ ni ìṣe dáadáa abwabul khairat àwọn ilẹ̀kùn orí mìíràn ṣùgbọ́n èyí tí ó kápá nínú àwọn iṣẹ́ wọ̀nyí òun náà ni siyamu yawmi Arafa àwọn ọjọ́ Arafa ó ń ṣe ọlọ́run anabiwa Muhammad aleyhi salatu wa salam ó lè ẹ́ ń bá sí lórí ẹ̀ pé àwọn ọjọ́ àràfà tẹ̀ wọ yẹn o ipa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ni ọdún kan èyí tó ṣíwájú àtọdún kan èyí tí ń bọ̀ ẹ̀rí pé ara pé àkíyèsí kan jò ní ẹ̀ṣà yìí kò sí fún ọjọ́ mìíràn nínú gbogbo ọjọ́ ayé tàbí gbàwẹ̀ náà fìlà èyí tá a mọ̀ gbọ́ ni pé ń ṣe ọlọ́run yóò ní ọdún tó lọ yóò parẹ́ ọdún tó lọ yóò parẹ́ ọdún tó ti lọ yóò pàṣẹ ọdún kan tó yàn ti lò kọjá rẹ̀ àmọ́ tijọ́ àràfà àti èyí tó lọ àti èyí tí ń bọ̀ wakọfat lamani ka dára dúró lórí gbólóhùn yìí èèyàn fẹ́ sọ pé àṣẹ ah, tí yóò tí ì fẹ́ ṣáà máa forí jìyàn ni à ọlọ́run sọ fún ṣẹlá Muhammad yaghfir laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar àṣe ìpọ́nlé kan fún wa nábì anábì nìkan ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún èyí tó ti ṣe láṣìṣe nínú tó ṣíwájú àti èyí tó tún máa ṣàṣìṣe irú ẹ̀ wà dáadáa nínú súnà òjíṣẹ́ ńlá Muhammad ọlọ́run àti máa bá wọn kan lò nínú àwọn ẹ̀ṣá rẹ̀ nínú ẹrú bẹ́ẹ̀ ni olúwa bó ṣe bá wọn ará bádìrì áàlùlù bádìrì bó ṣe bá wọn lò ní gbogbo àwọn tó involve níbi ogun bádìrì ànábì yìí wọ́n máa yù dèrè níjọ tí ibnu abi balita hafi ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ó ṣe mistake kan mistake yẹn wá tóbi ó tóbi lójú àwọn sọ̀hábà làwọn kan bá ní à ó ti dálẹ̀ ó ti dálẹ̀ ó ń ṣe ọlọ́run ilẹ̀ náà gbọ́dọ̀ dá ni anábìnrin ẹ̀ dákẹ́ ta ló fi mọ́ hátìbù tẹ̀ ń wò yìí ó yìnbọn fún bí ogun bá délé jẹ́wọ́ mọ́ ọ̀pọ̀lọ́wọ́ bá ti sọ pé gbogbo ẹ̀yin tẹ́ jagun bá délé i'malu ma shi'tum ẹ̀ ti firi ẹ jà pẹ̀lú òdodo ẹ máa ṣe tó bá wù yín mo ti ṣàforíjì ẹ̀ṣẹ̀ yín fún yín lóòótọ́ tó ṣe èyí tóbi ṣùgbọ́n tọ̀ ọlọ́wọ́ bọ́ anílẹ̀ àtàkùn yóò foríjì irú ẹ̀ ń bẹ àwọn alùbẹ́yà ti rẹ̀ bí wàá ní nkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí kọ́ la fẹ́ dára dó lórí ẹ̀ níta fẹ́ pàkíyèsí òun náà ni pé àwẹ̀ ìjọ àràfáà yìí ó kàn pa púpọ̀ sunnatun mu'akkada sunnatun kàn pa ni. tọ́ níta fi lè sọ pé lágbájá òun ò gbà òun ò gbà wẹ́n tó ń tọ́ tó bá ní àìlera àmọ́ ẹ̀ka sojú kòkòrò àti ilé àti aya àtọkọ àtàwọn bàbá yìí àti ìlé finú mi ṣeré lákùnfin ṣeré ńjọ náà torí pé àwọn ọjọ́ ilé yìí ẹ̀ẹ̀kan náà ni ní wá lọ́dún bá ṣe wá lọ́jọ́ ìṣe bó ṣe rí bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìyá wa tí wọ́n ń bẹ ní hajj ni wọ́n ń bẹ láàyè pẹ̀lú gbìyànjú pẹ̀lú iṣẹ́ pẹ̀lú ìbádà ẹni tó bá máa tọ́lọ̀ sí lọ́hùn o kìí sáwọn ìrírí ọ̀gọ̀rọ̀ aráàlú yìí wọ́n láàyè wọn lọ ṣeré ọgọ́rọ̀. ونحن نقول بالعلم والشهادة àfi bóyá à ń sọ tá a tójú rí ni nípa ọ̀gọ̀rọ̀ alálàájì ẹ má dé àràfà eré wẹ́wẹ́ ju àràfà yìí lẹ́lọ́dún wa ni ẹ wọ́n á pè láti lé ìyá kó ṣe ń jẹ́ àwọn ti wà láràfà ọ̀yẹ́ máa tàdúrà yín gbogbo ẹ̀ lọ́rùn ẹ̀ àwọn ará yìí lòdì jẹ́ wọn gbádùn ṣe ti dára fa bó lára fa ee báńkì Muhammad wóróworó wàláhì wóróworó àsìkò sì máa lọ ṣẹlẹ̀ ní tó ṣe pé wọ́n ń pè njọ́ kan ó wá gbé fóònù sórí atẹ́gùn báyìí àràfà ni mo wà yìí wọ́n náà máa wí tiẹ̀ ah kírẹ́dìtì ń kọ́ báyìí tó ní jèrè ń bẹ kí lọ́kàn gbogbo máa wí tiẹ̀ lórí atẹ́gùn báyìí bẹ́ẹ̀ làwọn míì bẹ wọ́n ti gbégbé kú gbèrè wọn lọ́wọ́ yorùbá ti yọ àràfà má ṣe kíní kan o bí wọ́n ra ṣe kíní kan àyè kan ọwọ́dọ̀ ké kíní kan àwọn òkè subhanallah ọjọ́ tó ṣe wípé èyí tó tún wá ṣe ní lé mọ̀ òun ni pé àsìkò tí ó lágbára jù tó yẹ kẹ́rú súnmọ́ náà òun náà ni tí wọ́n ṣe ásìrì yẹn ìbẹ̀lẹ̀ wàá rí àwọn èèyàn ẹni tí ọmọ adárin ọmọ adárin ẹni tí ọmọ sọ pé kínní kan pé àwọn ti gàrà fọ́ òní ná nǹkan kan àtẹnudẹ sọ pé a mo lẹ ti ń bọ̀ a mo lọ sí kínní kan ní ọmọ kiriki lọ́jọ́ náà ìbùntàn sọ yìí ọlọ́mọ ṣe léwọ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ló witness ṣùgbọ́n àpò aláàjì àbí ọlọ́run ilé ìyọ́ mọ̀dàbí àkíyèsí àwọn ẹ̀kọ́ aláàjì ní sàánì ọ̀rọ̀ yọ àwọn ọmọ gbọ̀ wá àmọ́ àwọn bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá lẹ́ni tí a mọ̀ ká pè wọ́n ṣàkíyèsí ọjọ́ ní ìsọjọ́ eré ọjọ́ ìjọsìn aṣọ ń bọ́ láàrọ̀ ń ṣe ọlọ́run báyìí wọ́n sì tún ń dà gbogbo àwọn sàábé dúró wọn làwọn ará báyìí tó nàwọ́ sókè báyìí ó dúró látẹ̀yìn alásàrì tó òun fi wọlé lórí ó ṣe ọlọ́run ẹ tọ́lọ́ ni mo ti forí ẹ̀ṣẹ̀ rẹ jìn ọ́ èyí tó ti ṣe síwájú àti èyí tó ti ṣe sẹ́yìn àwọn sàbí náà dúró tí wọ́n ń bẹ ọlọ́run ó tún wá ó dájú ipe ọjọ́ yìí òun lọ́jọ́ tí ọlọ́run ọbọ̀kùn iná lọ́rùn àwọn èèyàn ẹ̀dá. E nu gbogbo ọjọ́ ayé kò tún sí ọjọ́ tí tó ọjọ́ àràfà kọ́dọ̀ ọjọ́ lèlátìrò kọ́dí kò tó jọ àràfà gbogbo eléyìí olùwà ọwọ́ sànù ẹni tí ò sí lára àfa náà àwẹ̀rẹ̀ ìbàdàn mẹ́rin àkíyèsí tá a kàn pé láàrin yìí èèyàn gbọ́dọ̀ wá rò pé àwọn kan bẹ̀rẹ̀ àbá báyìí bó làwọn náà ṣe fẹ́ kópa àràfà àti ilé náà ń bẹ kò sára àfa lé o àràfà kan ò sí nílé ìbádà tiwa ìjọsìn bá a ti ń bá a bọ̀ al-adhkar kathratu tilawa al-Qur'an wa da'awat ìjọsìn kàbẹ̀lọ́hún àti gbogbo ìtòjọ́mọ́ eléyìí abẹ́ olúwa kọ́mọ́sá gbà níjọsìn fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá ìpín méjì olúwa ṣàlà ó kù ṣẹ́jú mẹ́ta àbí márùn-ún bóyá fi àsìkò lẹ̀ ẹ̀ tó bá ní ìbéèrè kan àbí méjì. وبالله التوفيق والسلام عليكم الله ìbéèrè tí wọ́n béèrè yìí ìbéèrè tó pàtàkì náà lẹ́yìn àlásàrì níjọ́ àràfà jí ẹ máa lè bẹ̀ ọlọ́run àwọn àtàwọn àńlé náà eléyìí ghayru mashru' kò lẹ́rìí kò níbàtàn láfi sọ àti sọmọ́rọ̀ wọn pè kínní kan ní at-ta'rif àṣà lọ́dọ̀ àwọn kan tó ṣe pé àwọn náà ní àwọn kan bẹ láràfá lẹ́yìn alásàrì ẹjẹ káwa náà máa bẹ ní káwa náà jókòó bí ìgbà káwa náà káwa náà dúró mọ́sálásí ó fẹsẹ̀ nílẹ̀ o kò lẹ́rìí o kò níbàámu o pẹ̀lú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad lẹ́yìn sọ́ra tó wọ́sẹ̀lá àwọn èèyàn ń ṣe àdúgbò ṣe wọ́n ń ṣe é àmọ́ kò kò ní ìbátan kò nípìlẹ̀ torí wípé àsìkò yìí gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́yìn àlásàrì lásìkò tó ṣe déédéé àsìkò àwọn tó wà láràfà tọ́ àmọ́ àdúrà jẹ́nẹ́rálì ẹni tí ń bẹ lọ́wọ́ bá ní gbogbo ọjọ́ ní gbogbo àsìkò àbíyàn láníyàn pé òun sáfẹ́ parí kùránì tó ń ka yìí nínú mọ́sálásí ọwọ́ àti déédéé ẹ̀yìn àlásàrì kéèsì ọ̀tọ̀ ni abẹ́ni tí ń tájẹ́tì pé ọjọ́ yìí ọjọ́ àràfà òun tún wá gbààwẹ̀ wọn ò pè jẹ́ ní sùúrù àsìkò sínú fẹ́ tó àsìkò sínú tún ní àsìkò gbígbàdúrà kan lọ́tọ̀ ni láì ṣe kó ní gbàgbọ́ pé àwọn kan bẹ láràfà yémi náà ṣe kí ni kí máa tàràfà mi ń lé eré yìí òun là sọ pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n o ǹjẹ́ ìbẹ́lọ́hún ìmójútẹ́sìn ní gbogbo ọjọ́ tíyẹn bá wà lẹ́ni tí ń gbààwẹ̀ eléyìí ẹ̀sìn ní kátówásọ ọjọ́ ọjọ́ tó fọ́ọ̀lù sí àwọn ọjọ́ mẹ́wàá alákọ̀ọ́kọ́ nínú gbogbo nǹkan ó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ àdìsọ́kàn so ló fi jẹ́ pé nǹkan ní al-muhdathu fi ddin al-bid'atu fi ddin nǹkan ní bídíà ó ní ṣe pẹ̀lú al-i'tiqad èmi ń bẹ àdìsọ́kàn kí ẹ̀ máa gba nǹkan tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ gbọ́ kó bìlíìfù pé nígbà táwọn kan kọ́dà bí èèyàn bá mọ̀ èèyàn mọ̀ pé èèyàn kàn wéṣì àsìkò ara ẹ̀ torí pé ẹ̀yìn alásàlì lọ́dọ̀ ti wá ń bì àwọn ti close dé òtú àwọn àtijọ́ àbí ká máa múra towards Maghrib bóyá lómi ò retí ọkọ̀ gbìnà tí wọ́n ń ṣe yìí ń ṣe àti pé kò tẹ̀ wá ní. السنة والعلم عند الله نعم نعم Thank ọ̀rọ̀ tí wọ́n ta fún ẹ̀ pé àwọn oníbi ẹ̀rí tí ọ̀tá kì í wọ́n wọ̀ báyìí ní ẹ̀rọ tẹ̀ bá wọn sọ̀rọ̀ ní ìrìn afẹ́ ìgbàkúrò. mi ò kọ́ nídìí ọ̀rọ̀ ráńpẹ́ mi tí a fẹ́ sọ a ti sọ èrí nígbà tá a sọ hadithu ìyàwó Umu Salama èyí tó sún lè dàbí ìrújú lórí ẹ̀ òun náà làdí sùn ìyàwó Aisha òwe lè là àdìsù yàwá umi sálámà anabi sàlám ó ní idha dakhalat ashratu zèlhijjà nínú láfúlù mi idha dakhala hilalu zèlhijjà tí a bá ti rí ìlétésù oṣù zèlhijjà ẹnikẹ́ni tó bá fẹ́ pààyàn léyà nínú yín fala yẹmusa شيئا من فلا يمس يعني لفظ من من بشرته kọ́mọ́ mú kankan kúrò nínú kàtẹ́yìn máa mú kó lára láti ṣàlàyé ọ̀rọ̀ yìí bákan náà èyí tó lè fẹ́ jọ pé àwọn olùmọ̀kan ní ìyàwó Aisha ó ní òun ò rí nǹkan kan tó jẹ́ ẹ̀tọ́ fànàbí tẹ́lẹ̀ tó wá di èèwọ̀ fún un nígbà tí kìnnì tí mẹ́wàá Dhul-Hijjah wọlé lójú àwọn èèyàn nísìnyí wọ́n fẹjọ́ pé àdìsí ti ṣe kìnnì o ó ti kọlura wọn ọ̀kan ní àgbọ́dọ̀ mú kankan kúrò fẹ́ni tó bá fẹ́ paléyà idha arada ahadukum an yudahi ẹni tó bá fẹ́ pẹ̀nàléyà nù yín yàwó Aisha ni àwọn òrípa nàbí nǹkan kan stọ́pù ẹ̀ rí òun làwa ní ó ní ọ̀nà táwọn olùmọ̀ tí wọ́n fi tábìsì bá fẹ́ jọ báyìí kí ló fà tó fi jẹ́ pọ́ fẹ́ jọ bí ẹnì pọ́ takora wọn. a pàkíyèsí sí abala kan náà ó ṣe ṣe káyọ̀ mọ́ gbà wá láti nàrà tẹ́ḿbẹ̀ òun náà ní ìpìlẹ̀ kan ká gbà pé láéláé ọ̀rọ̀ ànábì ò lè takora wọn. èyí tó bá fẹ́ jọ bẹ́ẹ̀ ó níbi tí ọgbàdé ó sì níbi tí kọ̀ọ̀kan wà ka jọ bẹ́ẹ̀ ni irú méjèèjì yìí nìsín èyí tó dájú ni pé ìyàwó àṣà ni òun ò rí pípé nǹkan kan bẹ tó dẹ̀tọ̀ fànàbì tó padà wá dé wọ̀ fún òun ò rí kọ́dà ní tẹ́ǹ tọ̀ ìyẹn lè má rí nǹkan nafa anafsiha alẹ́ ẹ̀yìn nǹkan lè má ṣẹlẹ̀ kéèyàn má rí kọ́ ma ma. èyí ń kọ́jú ẹkùnù wà rí dá ó ṣe ṣe kọ́ ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì eléyìí ó sọ ọ́ bíi pé òun ò rí kànábì máa ṣe bẹ́ẹ̀ iṣẹ́ nìyẹn eléyìí hujja qawliya lélẹ́yìí lọ́dọ̀ àwọn onímọ̀ usul ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọkàn pa ju iṣẹ́ lọ bákan náà tí irú ẹ̀rí dẹ̀lílù kọ́ọ̀lì àti dẹ̀lílù fáìlì kàtì ẹ̀ lọ́fẹ́ jọra wọn ó ṣeéṣe kó ní rízìn míì tí ò ní hàn sáwọn èèyàn tó ṣe kó ń ṣẹlá Muhammad fi ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tó wá ń lu àhùwà to be on the safer side kì í ṣe pé nǹkan yẹn ló àwọn olùmọ̀ọ́nì sọ bẹ́ẹ̀ o ìpè bóyá náà fi dàbí ẹni tó wà lálàjì ṣùgbọ́n kò jọra wọn. kéèyàn má mú nǹkan kó lára kò túmọ̀ sí pé nǹkan mi ń bẹ tálálájì bá wà nù ara mi nítorí ṣe wọ̀ fáwọn kò mí ẹnu eléyìí nìkan náà ti fẹ́ jọra wọn má mú ìkànnà má mú kàkà kó níbi irun nìkan nìkan àmọ́ àwọn nǹkan mi ń bẹ tó jẹ́ ìwọ̀ fálálájì tí èyí ṣe wọ̀ fún ẹ̀ńtọ́fẹ́ pẹ̀rànléyà ọ̀dà ń bá fẹ́ so ìdí nísìn ẹ̀ńtọ́ wà ń lé yìí. gbọ́dọ̀ àbí ọkàn àléyá kò ní ọmọ sọ èjì fún yàn kò ní ọmọ lọ bí òyìgì kò ní ọmọ ṣèṣe àní pẹ̀lú lọ́kọláyà ó sì bí a fáradì bá ṣe bẹ́ẹ̀ ó ti kó sínú mahduratu al tí gbogbo ẹ lọ àwọn nǹkan wọ̀nyí mòrò pàtìpàkì ẹni tó bá lóun ò tọ̀ lahu sha'nu tó bá yẹ kó pẹ̀lú màní àjẹpé ọkọ di fíwò apá kan nínú àwọn onímọ̀ sọ èké pẹ̀lú òdodo ní anírànkà pé ó wà máa jù wọ́n èpò lórí pẹ̀lú òdo ní òdodo wà òdo wà sáwọ́dà bò ṣàánú òun lọ́ mọ bó ṣe agídí náà ni bó ṣe pẹ́ nìkan náà ló kọ́ lóní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so èyí tó clear táwa òun lè táwa sọ yìí wal ilmu inda Allah last question now. نعم تفضل mo rò pa ti sọ lánàá kì í sọ̀rọ̀ àyàn àmọ́ tó bá fẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ ládàá ni ẹni tó ṣe hajj wọ́n ní ìjọ ọ̀ràn wúlò ọ̀ràn àyàn yẹn ní gbé dandan gbà kọ́dà ẹni tó wà nílé ìjọ ọ̀ràn ni kì í sọ̀rọ̀ àyàn àmẹ́ni tó wà ní hajj tó pé ó ṣàtúnwò pé nítorí fẹ́ kí léyà ó dẹ́hìyà ó tún fò mí o ó lè pa léyà lọ́hùn ó sì lè pa léyà ní ilé yóò kàn differentiate ní èyí tó jọ̀ràn yẹn ní hadiu ẹ̀ràn àdáyà tó níṣe tó bá ṣe pé mùtàmọ́tìrù ni àwòkárì ẹni tó ṣe tàmọ́tìrì àbó ṣe qiran náà last question mufti barakallah fadal fadal ọ̀hìn sàn tó yàlla. èèyàn lè ṣe kí ni. tí wọ́n fẹ́ máa ṣe kọ́ máa lọ bí iṣẹ́ rẹ̀ kọ́ máa kàrà ju sí èsì tí wọ́n fẹ́ ṣe lórí kí wọ́n fẹ́ fi ṣe ọ̀dà wọ́n ní ṣe ní ìjọ àràfà ǹjẹ́ èèyàn lè wá ṣe ìtìkáfù mọ́sálásí ṣé ká wíwá ọ̀hún kí èèyàn lè wá ṣe ìtìkáfù ní mọ́sálásí téèyàn bá láàyàn rẹ̀ kò sí ọjọ́ téèyàn lè ṣe àìkíkà tí ó sì máa jẹ́ àìkíkà fún súnà pé ọjọ́ yìí mo ti fẹ́ fi ṣèjọsìn tó pọ̀ ẹ̀rí kó aṣọ pa àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí kọ́lẹ̀ lómi lè dìsáìdì pé ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí ní ṣe àìkíkà fún mọ́sálásí iṣẹ́ olóore ni àìkíkà òun ká dára dó mọ́sálásí kéèyàn wà ní kó sọjọ́ méjì ní kó sàtìmọ́ lọ ọmọ wípé àwọn kan bẹ àwọn dára dúró lára fa ń gbọ́dọ̀ jáde èmi náà gbọ́dọ̀ dára dúró lára fa lé mọ́sálásí wa kọ́mọ jẹ́ èrò yẹn àmọ́ pé èèyàn fẹ́ fi ṣèjọsìn tó náà sọ pé àníyàn òun ló dé kámi innamal a'malu binniyat wallahu ta'ala ala wa a'lam allahumma inna nas'aluka hudak waj'al 'amalana fi ridha allahumma habbib ilayna al-iman. وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم إنا نسألك رحمتك وفضلك وسعادتك في الدنيا والآخرة اللهم أصلح لنا ديننا الذي وعصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار nítorí ما àwọn àlọ́ ẹ̀mọ́ bínú ẹ̀rọ ọlọ́run bá kan ìbéèrè kékeré náà ni ìmọ̀ sábà ṣẹlẹ̀ sogi náà ẹni ó ti wá dára dúró kò gé èékánná kò ṣe ọkàn gbàgbéra ni ó wá ṣe sì gé rẹ̀ ó ti wá gé tán kẹ̀tì ìjà lọ́wọ́ àwọn ti fi a ọmọ ti gbàgbé so ni wọ́n gbé wọn káàkiri báwọn àwọn ó wípé òun ṣe mistake ni tó bá jẹ́ pé o mistake tó o ti gé òun e o ṣe kí ni o kórè kó kódà wọn lẹ́bi ọlọ́run kan ó gé o e, ti fẹ́ jábọ́ wá wò pé a ní ọwọ́ so lásọ àwọn ìwà ni kí ló dé ní a kọ́wọ́dọ̀ jábọ́ ni a kọ́wọ́dọ̀ jábọ́ wò ọlọ́run ṣe kánágé wọn e. àti wọn àwọn yòórù pọ̀ wọ́n ń dùn ọ́ ni ó ní a kò lè tó bá wọn so ńgbà tó yẹn ti ṣe mistake yẹn. قمما أيكن لا يضر إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته